Matthew orí kẹwàá. Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá sọ́dọ̀. Ó fún wọn ní àṣẹ láti máa lé àwọn ẹ̀mí èṣù jáde àti láti máa ṣe ìwòsàn oríṣiríṣi àrùn àti àìsàn. Orúkọ àwọn àpọ́stélì méjìlá náà nìwọ̀nyí. Símónì tí ó tún jẹ́ Pétérù àti Áńdérù arákùnrin rẹ̀. Lẹ́yìn náà Jákọ́bù ọmọ Sébédè àti Jòhánù arákùnrin rẹ̀. Fílípì àti Bartolómíù. Tómásì àti Matthew agbowó òde Jakọbu ọmọ Alfeu àti Tadiu Simoni ara Kenani àti Judasi Iskariotu ẹni tí ó fi Jésù fún àwọn ọ̀tá rẹ̀ àwọn méjìlá yìí ni Jésù rán níṣẹ́ ó pàṣẹ fún wọn pé. ẹ má gba ọ̀nà ìlú àwọn tí kì í ṣe Júù lọ bẹ́ẹ̀ ni kí ẹ má wọ ìlú àwọn ará Samaria kàkà bẹ́ẹ̀ ẹ tọ̀ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó sọnù lọ bí ẹ ti ń lọ ẹ máa wàásù pé ìjọba ọ̀run súnmọ́ tòsí ẹ máa wo aláìsàn ẹ máa jí àwọn òkú dìde ẹ máa sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́ ẹ máa lé àwọn ẹ̀mí èṣù jáde ọ̀fẹ́ ni ẹ rí agbára wọ̀nyí gbà ọ̀fẹ́ ni kí ẹ máa lò wọ́n ẹ má fi owó wúrà tàbí fàdákà tàbí idẹ sínú àpò yín ẹ má mú àpò tí wọ́n fi ń ṣagbe lọ́wọ́ lọ ẹ má mú ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ méjì ẹ má wọ bàtà bẹ́ẹ̀ ni kí ẹ má mú ọ̀pá lọ́wọ́ oúnjẹ òṣìṣẹ́ tọ́ sí i bí ẹ bá dé ìlú tàbí ìletò kan ẹ fẹ̀sọ̀ wádìí bí ẹni tí ó yẹ kan bá wà níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni kí ẹ máa gbé títí ẹ ó fi kúrò níbẹ̀ nígbà tí ẹ bá wọ inú ilé kan lọ ẹ kí wọn pé àlàáfíà fún ilé yìí bí ẹnikẹ́ni tí ó yẹ bá wà nínú ilé náà kí àlàáfíà tí ẹ ṣe kí ó wà níbẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ kí àlàáfíà tí ẹ ṣe kí ó padà sọ́dọ̀ yín bí ẹnìkan kò bá gbà yín sílé tàbí tí kò bá fetí sí ọ̀rọ̀ yín ẹ jáde kúrò nínú ilé tàbí ìlú náà kí ẹ gbọn eruku ẹsẹ̀ yín sílẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò sọ fún ilẹ̀ Sódómù àti ti Gòmórà ní ọjọ́ ìdájọ́ ju ìlú náà lọ ẹ ṣe àkíyèsí pé mo ń rán yín lọ bí àgùntàn sáàrin ìkookò nítorí náà ẹ gbọ́n bí ejò kí ẹ sì níwà tútù bí àdàbà ẹ kíyèsára lọ́dọ̀ àwọn ènìyàn nítorí wọn yóò fà yín lọ síwájú ìgbìmọ̀ láti fẹ̀sùn kàn yín wọn yóò nà yín nínú àwọn ilé ìpàdé wọn wọn yóò mú yín lọ jẹ́jọ́ níwájú àwọn gómìnà àti níwájú àwọn ọba nítorí tèmi kí ẹ lè jẹ́rìí mi níwájú wọn àti níwájú àwọn orílẹ̀-èdè tí kìí ṣe Júù nígbà tí wọ́n bá mú yín lọ fún ìdájọ́ ẹ má dààmú nípa ohun tí ẹ ó sọ tàbí bí ẹ ó ti sọ ọ́ nítorí Ọlọ́run yóò fi ohun tí ẹ ó sọ fún yín ní àkókò náà nítorí kì ṣe ẹ̀yin ni yóò máa sọ̀rọ̀ ẹ̀mí baba yín ni yóò máa sọ̀rọ̀ nínú yín arákùnrin yóò fi arákùnrin rẹ̀ fún ikú pa baba yóò fi ọmọ rẹ̀ fún ikú pa àwọn ọmọ yóò gbógun ti àwọn òbí wọn wọn yóò fi wọn fún ikú pa gbogbo ènìyàn ni yóò kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá fara dà á títí dé òpin òun ni a ó gbàlà bí wọ́n bá ṣe inúnibíni yín ní ìlú kan ẹ sá lọ sí ìlú mìíràn mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹ kò ní tí ì ya gbogbo ìlú Ísírẹ́lì tán kí ọmọ ènìyàn tó dé ọmọ ẹ̀yìn kò ju olùkọ́ rẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹrú kò ju olúwa rẹ̀ lọ ó tó fún ọmọ ẹ̀yìn bí ó bá dàbí olùkọ́ rẹ̀ ó tó fún ẹrú bí ó bá dàbí olúwa rẹ̀ bí wọ́n bá pe baálé ilé ní bélísébúùbù kí ni wọn yóò pe àwọn ẹni tí ó ń gbé inú ilé rẹ̀ nítorí náà ẹ má bẹ̀rù àwọn ènìyàn kò sí ohun tí ó wà ní ìpamọ́ tí kò ní í farahàn kò sì sí ohun àṣírí tí a kò ní í mọ̀ ohun tí mo sọ fún yín níkọ̀kọ̀ ẹ sọ ọ ní gbangba ó tí wọ́n yọ sọ fún yín ẹ kéde rẹ̀ lórí òrùlé ẹ má bẹ̀rù àwọn tí wọ́n lè pa ara yín tí wọn kò lè pa ẹ̀mí yín ẹni tí ó yẹ kí ẹ bẹ̀rù ni ọlọ́run tí ó lè pa ẹ̀mí àti ara run ní ọ̀run àpáàdì ṣebí méjì kọ́bọ̀ ni wọ́n ń ta ológoṣẹ́ síbẹ̀ ọ̀kan nínú wọn kò lè jábọ́ sílẹ̀ lẹ́yìn bàbá yín gbogbo irun orí yín ni ó níye nítorí náà ẹ má bẹ̀rù ẹ níye lórí púpọ̀ ju ológoṣẹ́ lọ nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn èmi náà yóò jẹ́wọ́ rẹ̀ níwájú bàbá mi tí ń bẹ lọ́run ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sẹ́ mi níwájú ènìyàn èmi náà yóò sẹ́ ẹ níwájú bàbá mi tí ń bẹ lọ́run ẹ má rò pé mo mú àlàáfíà wá sáyé n kò mú àlàáfíà wá idà ni mo mú wá nítorí mo wá láti dá ìyapa sílẹ̀ láàrin ọmọkùnrin àti bàbá rẹ̀ láàrin ọmọbìnrin àti ìyá rẹ̀ àti láàrin ìyàwó àti ìyá ọkọ rẹ̀ ará ilé ẹni ni ọ̀tá ẹni ẹni tí ó bá fẹ́ràn bàbá tàbí ìyá rẹ̀ jù mí lọ kò yẹ ní tèmi ẹni tí ó bá fẹ́ràn ọmọ rẹ̀ ọkùnrin tàbí obìnrin jù mí lọ kò yẹ ní tèmi bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí kò bá gbé àgbélébù rẹ̀ kí ó máa tẹ̀lé mi kò yẹ ní tèmi ẹni tí ó bá sì fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi yóò jèrè rẹ̀ ẹni tí ó bá gbà yín èmi ni ó gbà ẹni tí ó bá sì gbà mí ó gba ẹni tí ó fi iṣẹ́ rán mi ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò gba èrè tí ó yẹ wòlíì ẹni tí ó bá gba olódodo ní orúkọ olódodo yóò gba èrè olódodo ẹnikẹ́ni tí ó bá fún ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn mi yìí tí ó kéré jùlọ ní ife omi tútù mu nítorí pé ó jẹ́ ọmọ ẹ̀yìn mi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò ní pàdánù èrè rẹ̀